àlékún owó oṣù ìdá ọ̀ọ́dúnrún la fẹ́ di palliative ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà rẹ̀ mú NLC ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tàpá sí àbá ààrẹ aṣáájú bọ́lá ahmed tinubu láti ná ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ tí yóò mú àdínkù bá ìnira tí yíyọ ẹ̀kúnwọ́ owó epo mú bá aráàlú èsì yìí ń wáyé lẹ́yìn tí ààrẹ fi ìwé ránṣẹ́ sí ilé aṣojúṣòfin ní ọjọ́rú láti gba ìyọ̀ǹda níná owó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà gẹ́gẹ́ bí amáyédẹrùn faraàlú. olórí ilé asòfin tajudeen abbas ló ka ìwé tí ààrẹ fi ránṣẹ́ tí ìjíròrò yóò sì bẹ̀rẹ̀ lórí rẹ̀ lónìí ọjọ́bọ̀. ẹgbẹ́ òṣìṣẹ́ nlc nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ akọ̀ròyìn ṣàlàyé pé àwọn kò lérò pé owó ìrànwọ́ yìí yóò dé bá kọ̀ọ̀kan láti mú àdínkù bá ìnira táràlú rí látàrí yíyọ sí sọ́bsidì lórí epo bẹntiró nínú àlàyé rẹ̀ tó ṣe fún iléeṣẹ́ akọ̀ròyìn punch Hakeem Ambali sọ pé àwọn fẹ́ kí ìjọba gbé àwọn ìgbésẹ̀ kan dípò níná ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà tó ń gbèrò láti ná lára àwọn àbá tí ẹgbẹ́ òṣìṣẹ́ sọ ni pé kí ìjọba mú àlékún ìdá ọ̀ọ́dúnrún bá owó oṣù àwọn òṣìṣẹ́ gbogbo kí wọ́n fún àwọn aládàáni ní ìwé àṣẹ láti bẹ̀rẹ̀ sí ní dá iléeṣẹ́ ìfọ̀pọ̀ alábọ̀dé sílẹ̀ kí wọ́n sì tún fún àwọn olókoòwò kéékèèké ní owó ẹ̀yà tí wọn yóò máa san padà pẹ̀lú àlékún ìdá mẹ́ẹ̀ẹ́dógún ọdún adelé ló ti mú ìròyìn wá fún yín láti lè